ne be kilin nan bu ma ka shi tana bana ka ko wuce kun kan gowo o kun kan gowo fa wa ka shi a da tawaka ya turkawa ana fami dundum barka Ani dire bore Ani dire bore ne bore Wa ya la berme bore wanna hold you again. Wanna hold you again. Wintini mole i sabrini mole minu, barani mole minu, yukangai mole minu, alamdari mole minu, lawangai the minu today. nirvana ya to ni nirvana ya nirvana ya so ni awu guru ni wa ni nirvana iri ya so ni nirvana ya nirvana ya so ni nirvana iri we mo ka ni nirvana ya to ni nirvana ya nirvana ya so ni nirvana wo I'm I'm nimiruvana yaku nimiruvaha yaku nimiruvana ورثوا من ربنا وحياطوا من ربصائر إمام ورمي وابن من ربنا إلياقوا من ربصائر هم من وجاروا من ربنا ياقوا من ربصائر مدري قريوانا من ربنا ياقوا من ربصائر على ربنا كله من ربنا ياقوا من ربصائر

yara yana ban ya to ya ya ya ya ya ya ya ya ya ya ya sọ nígbèrè bàtò yìí. Wo yàyà nígbèrè bàtà yìí yá sọ nígbèrè bàtò yìí. Yàyà nígbèrè bàtà yìí yá sọ nígbèrè bàtò yìí. Wo yàyà nígbèrè bàtà yìí yá sọ nígbèrè bàtò yìí. a a l u l a l a wala ko yina lumbore I'm with it, ko I'm with it. Did you waye me to tuze I'm with it. No, I didn't baraga mamoyo garabe mamoyo kazana wodona mwizuro umiruwe kumbura bwintile kazatewa miyungunaye daga wona wona kwati da bobo bwebi kille ka huzuna adowa ya dama kambuti miwe na ngi jabi ko bo la mo ba ye samano le wa mo fil kan la vem santa sana la malo boko na isiri lalo muno na wa bangoro baro na wa yu palom nom bambere chinu bin chinu boko mo bonage Ogwan sufu babu yore mo kon badin da bu le a bi fɔmɔ lɛ ye bɔrɔda mɔna wɛrɛ bɛ mun na wa. mɔna tumu dunya zalɛ tara ŋmɛ dunya ka lana dunya bɛnɛ bɛn bana bɛ mɛrɛ. Kupesa minge kunde na fɔ ye bawo dunya la o. E abakazan koye woyo wuntuye amepansiwa wuntu dintonne jigene amewo dawa obonwe mujiri sowo jerowe kabarwo dan wonni ya jindum mun bawa da fika barwa bam aye fago karanta wo bore bana na wa wonni go ya كل ولكن لرام يندوبي kuma buru kwai ga tu me buru mani babu dungu me kumbure ni yandubi kuma bom jana we kindera ni yandubi mo kwe ba wa we kinden duniya wallahi e ni yandubi

wayar gada wan kawar so wan kawar ainihin yan dubi mo n so wayar an kun ba fe ainihin yan dubi e dabi royin ofan no mu gungun mai ni yan dubi sai na ni yan dubi ni yan dubi sai na ni yan dubi alọ́dún náà Amu shampoo la karamu boro ni andu ye lu rastabi ni andu ye ni andu ni andu ye ni andu ni andu wuli wuli wala wakele mubur momo mara tama ko mi wala ko magara mudur ya min be baba wa do bara kille na pindi mo we kille we mo yo mo bel ndu ya

farila amina la ilaha illa kabira yete an kalila he an duniya islahar ya kabira an la ilaha illa kabira عن دنيا قليلة في المنزل كثيرا عن دنيا دنيا فريضة Gabriel, yom yom kama Gabriel, samur kama Gabriel, jalgi san kumpo tenga jari arka kabrama, tenga rama Gabriel. Mala Isarama Gabriel, Gabriel, Gabriel, Mbare Mbang Gabriel, jalgi sõn kũmpõ tɩngã kẽed yaar ka ka zib Thank you. bayaleyal faniya mamsun wa wan bayaleyala jamin tuje wa min bayaleyala bansi dawoda wa min bayaleyala nanam silum wa min bayaleyala faniya adi mamsun dogun gurbi zedu min bayaleyala bayanayaal saanaye bayanayaal saanaye ontaara kumbugo kumbugo bayanayaal saanaye yaalaga yaalaga yaalaga yaalaga yaalaga saanaye बोलमा मम बयाल याल थाने यही से बोल बयाल याल थाने चल के मम दम दूल ये रोम बयाल याल होते बयाल याल थाने बयाल याल थाने अंतर गुम गुम बयाल याल थाने mamman kula yiwe utunna na dan yorgun goma mele tunan lo yiwe uya baya na dan yorgun goma mele na kula yiwe uya ba na dan yorgun goma mele na kula yiwe utunna na dan yorgun goma mele na kula yiwe uya baya anna dan yorgun gomma mi subu saka mamam nan kule yiwe ultina anna dan yorgun gomma mi laka na kule yiro yaba nirga nyargun ko man na kule yiro tinya nirga nyargun ko man sire man na kule yibe wi abiri anne da nyargun ko man yeli mamma kule yibe upina anne da nyargun ko man na kule yiro yaba nirga nyargun ko man na kule yiro tinya nirga nyargun ko man kule mamma mamma kule yibe wi abaya anna dañor ngo man yelle jambu bi ma man kule yibe upina anna dañor ngo man yel tan kai. na kule yiya ya ga ni dañor ngo man na you. na na na na na

kwaren ya kwaren ya shi salama kwaren ya dabri bi kwaren ya kwaren ya kwaren wa me ban su dawo dawa me kwaren wa me kwaren ya kwaren wa me manzun bi ya kwaren wa me sun ya bu san bu da kwaren su ne ko baya sulgin de man me abu yelle Yeti siru lemlue Mandola izalem lulumwe Ndulumwe Ndulumwe Yata izalem lulwe Dabarbiya izalem lulumwe Ndulumwe Yatamalem lulwe Masawa humnalem lulumwe Bosabiye humnalem lulumwe Nampuza yamalem lulumwe Suleman wame lulwe Nyamba biwa lulwe filman wami lebluwe diddene wami lebluwe yala dubra wama lebluwe si duniya kasate lebluwe dobre mam kon torgiye lebluwe mam dolla isa lebluwe dabar biya isa lebluwe bare urubanga biya lebluwe paramse lebo dawa biya lebluwe yubrundu dungnar biya lebluwe yeti sebar biya lebluwe mam san wa baza lebluwe ya nyin num go li lem no dum bum we kama wa me dum yiri yɛrɛ bɔn fɛ yan kɛ jiwe ma fɛ yan ka laara mun yi wa ban dɔn. wara fawa wara fawa kɔwara kun ebe ma bɔn fɛ bi la a ye wɛn كل مجرم عن قربه من خيرين فنودا دموا دموا كريا وريا من لا لمن يقول للمؤمن yabuti moro bare yuru bangi moro yanga Baby, baby, moro parlamu kete wangawi yanga Lakada duwe yuwa komang lava ya wamu ebu dina Thank you. Bıvçillere gafura Adamının bakama devenime de güzel olmadım Kumbi ve sen o koron var náà lọ lè rẹ ń kọ́ lẹ́yìn. mo mi yẹn dé wà dá sí ya owó kan kú mọ́ dájú náà mo ń dún yẹn kájọ tó bá mọ́ àyè. tí mo tún ìlàbẹ̀ yàn dàgbà mọ́ mọ́ mọ́ wẹ́. Gbé ìtìlẹ́ra bọ̀ àṣọ sọ́wọ́ kwanza mtewa jere mumtana moyo mfuko Let tuliyeza mambara bakonwa lyabagala mambakanda tabuti kimwe